abdulrasis lọ yí padà lọ yí padà gbogbo àwọn tó ń tó ń tó ń tì ẹ́ yìí ọ máa tì ẹ́ wọ náà ni máa tì ẹ́ wọ náà because èmi ò mọ ntẹ́sìn yẹn kọ́ yín bọ́yá because ìṣẹ́ṣe kò kọ́ yín báyẹn ìṣẹ́ṣe kò kọ́ yín pé máa parọ́ náà ǹdẹ́ yóò ṣe fáwọn fáwọn fún ṣáájú tèmi rí àbí kò sọ fún ẹ nígbà tó dé ipò ń gbómi ò ń lù nítorí ọ̀rọ̀ yìí tiẹ̀ tó bá ní ọ̀tá ẹ̀ lájẹ́ ó lè dàbí lójú ẹ o ṣùgbọ́n àwọn ò kì í ṣe ọ̀tá ẹ̀ pàṣán lálẹ́ ó yà lọ ọ̀tá Abdul Azeez Adébọ́lá wọn á jẹ́ ọ̀tá sí nǹkan tó ń ṣe akóńgó ojú sí àwọn nǹkan tó ń ṣe. gbọ́dà bí ọ̀dà wọ́n pọ́tà rẹ̀ la jẹ́ àdàbí ọ̀dà wọ́n pọ́rẹ́ rẹ̀ la àdàbí ọ̀dà gbà kádà bí ó tẹ̀ tó wá dáadáa gan so ṣé àmì ìyá gbogbo iṣẹ́ tí mo ṣe lẹ́yìn ẹ̀ nígbà tí o lọ síbi tó lọ wà lórí social media thank god ogún ọdún lónìí àyàn máa máa wò ó ọgbọ̀n ọdún lónìí àwọn èèyàn máa máa wò ó ọgọ́rùn-ún ọdún lónìí àwọn èèyàn máa máa wò ó ọgọ́rùn-ún méjì ọdún yìí bàtà bá ṣe lọ tán gan àwọn èèyàn máa máa wò ó àwọn náà máa máa dá fún wa wọ́n yẹ pé ọ̀tá la jẹ́ sí ẹ ẹ yẹ pé ọ̀rẹ́ la jẹ́ sí ẹ àwọn yẹn máa wá dọ́ọ̀jì thank God for social media gbọ́n tá a ṣe gbangba láti ṣe àwọn ètò ààyè tó ṣe ń yẹn gan-an akẹ́kọ̀ọ́ àwọn ọ̀bà wà lẹ́rù láti gbé sí gbangba ogun tá a sọ ń kọ̀rọ̀ tá a sọ <laughs> báyìí apàjẹmọ́sẹ̀ là wà tó bá ní ọ̀tá ẹ̀ lájẹ́ ó lè dàbí ẹ̀ lójú ẹ o ṣùgbọ́n àwọn ò kì í ṣe ọ̀tá ẹ̀ pàṣán lálẹ́ ó yà lọ ọ̀tá Abdul Aziz Adébọ́lá wọn ajé ọ̀tá sí nǹkan tó ń ṣe akọrò ojú sí àwọn nǹkan tó ń ṣe kó àwọn nǹkan tó ń ṣe yẹn àwọn nǹkan tó máa hàlàkà yẹn ni a lè jọ bí ọ̀tá lójú ẹ o it doesn't matter ṣùgbọ́n àwọn tó ń ṣe yẹn ó máa hàlàkà yẹn ó máa pa ẹ́ rẹ́ sọwọ́n àwọn ọ̀rẹ́ tó lé nìsín àwọn ọ̀tá ẹ̀ gan nìyẹn wọ́n kàn fojú ọ̀rẹ́ ẹ̀ ni kò wọ́n fẹ́ kó parẹ́ tó àwa nìsín ọ̀rẹ́ àfojújù ọ̀tá ẹ̀ tó lè pàfẹ́ kó parẹ́ lè pàfẹ́ kó parẹ́ lè bá rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ táǹgọ̀ social media nígbà tó wá padà ṣẹlẹ̀ àwa ń gbàdúrà kọ́lọ́run jẹ́ kó gbọ́ o kọ́lọ́run jẹ́ kí n tà ń sọ kó yé ẹ bọ̀ tí ó bá yé ẹ náà nígbà tó bá padà àwa padà mọ́ pé ah wọ́n sì sọ bẹ́ẹ̀ mi o èmi ni mi ò gbọ́ o ṣùgbọ́n because I don't know bẹ́ẹ̀ ń ṣe ń ronú kò yé mi ò ń sọ nísìn ó ní èèyàn pépè sí ìfẹ́ ìfẹ́ ìfẹ́ sí ok nítorí wá sí nísìn bó ti ìfẹ́ yẹn dà what's that law. ìfẹ́ ẹ̀dá ìfẹ́ ẹ̀dá nígbà tí wọ́n ní ètò parọ́ ńlá mójíṣẹ́ yìí tèmi Rasulullah sallallahu alayhi wa sallam tó ní Rasulullah sallallahu alayhi wa sallam olóhùn náà sẹ́yìn dá wa Khadija ah ní tí ò ṣẹlẹ̀ rí láyé parọ́ bàtàbàtà máa ń yẹ máa ń òṣìṣẹ́ yìí tèmi mo wà nífẹ̀ẹ́ tí wàá wá fẹ́ wá.

bóde fẹ́yìn ti fẹ́ wa nígbà tí wọ́n bá ń pa ẹ̀rọ ọmọ báńtà báńtà báyà mú ìṣẹ́kẹ́ mi gbàgbọ́ wọ́n á sọ yìí pé ẹ ẹ àdúgbò àdàtọ̀sọ́lá sábàbà sára ọwọ́ afẹ́yàwó lé kadija ẹ ló fi wá di pé wá ń dìjà ẹ ọwọ́ àná ẹ lọ́sọ́lá sábàbà sára kò fẹ́ ìyàwó mi gbogbo àwọn tí lọ́sọ́lá sọ̀rọ̀ láhùn alẹ́ ìwọ̀sán láhùn fẹ́ lẹ́yìn ìgbà tí sẹ́yìn dákọ̀dé ìjà kò tán ni wọ àwòrán bàtà bàtà tó kọ́ lọ́sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ níbo ni fẹ́ ti fẹ́ wá nínú àwọn nǹkan tó sọ yìí wò bó ṣe máa ń yàkàyàkà Allah subhanahu wa ta'ala ibo ni fẹ́ ibo ni fẹ́ ti fẹ́ wá nígbà tí wọ́n bá ń yàkàyàkà ọlọ́run àlá tèmi gbàgbọ́ ọ̀wá ni òun pépè fún fẹ́ ìfẹ́ yẹn dà wọ́n ti dá lọ àwọn tó bá ń gbọ́ pé òun pépè fún pẹ̀ wọ́n ń parọ́ fún ẹ̀yìn náà wọ́n parọ́ fún mi lọ́jà kó o ni àwọn ọ̀fẹ́ kó o parọ́ fi ń sòótọ́ yìí fún ẹ táwọn afojújọ ọ̀tá ẹ ó bẹ́tà ká fojújọ ọ̀tá ẹ ju ká fojújọ ọ̀rẹ́ ẹ ká kó o lọ. Hmm. Abdulaziz lọ yí padà lọ yí padà gbogbo àwọn tó ń tó ń tó ń tì ẹ yìí ọ máa tì ẹ wọ náà ni máa tì ẹ wọ náà because èmi wọ̀ mọ ntẹ́sìn yẹn kọ́ yín bọ́yá because ìṣẹ́ṣe kò kọ́ yín báyẹn ìṣẹ́ṣe kò kọ́ yín pé máa parọ́ náà àbí mo ló wà nù sẹ́yìn kẹ́ máa parọ́ níbo ló wà mẹ́ bó wà nù sẹ́yìn kẹ́ máa bú àgbàlagbà níbo ló wà bó wà nù sẹ́yìn kẹ́ máa rí àgbàlagbà fún níbo ló wà olùfáwọn ló sọ bẹ́ẹ̀ ní kẹ́ máa bú àgbàlagbà olùfáwọn ló yẹ kẹ́ máa parọ́ because wọ́n ń tàn ẹ́ ní owó àwọn tó lọ báyìí àwọn adéfà àǹkó yìí wọ́n ń tàn o they are just deceiving you they are just deceiving you it's a blunt truth because ifá kankan ò sọ láyé kó máa bú àgbàlagbà kó máa rí àgbàlagbà fún kó máa pa irọ́ ohun tó ṣe sí èmi gan lára ṣe sí èmi gan lára you know it you know it kò ìgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ tó ń sọ you yourself know it. ohun tí ẹ̀gbọ́n Ibrahim wọn kò sọ fún mi. ní ní yóò ṣe fáwọn fáwọn fún ṣáájú tèmi rí àbí kò sọ fún ẹ nígbà tó dé ipò ń gbomi òun lù mí nítorí ọ̀rọ̀ yìí tiẹ̀ nítorí pé mò ń sọ tọrọ fún wọn. kò sí ọkùnrin kò kò pè yín ìfẹ́ ìfẹ́ yẹn wá dà nígbà tí family ti ẹ̀ gẹ́ immediate family ẹ̀ tó dàrú nítorí ọ̀rọ̀ títí ẹ̀ wà lóhùn pípé fún fẹ́ ìmọ̀ wà lè fẹ́ yẹn wá wa we are just love if your immediate immediate family can destroy because of you Abdulaziz wà lóhùn pípé fún ìfẹ́ kan we are just love which kind of love is that one love wo nìyẹn love wo nìyẹn alọ́ba kún ọ pé òun pépè fún ìfẹ́ wọn ń parọ́ fún ẹ nù fi kó pa wọn. àwọn ọkọ pé kó pa wọn làwọn fi ń fún ẹ ó bẹ́tà kó pin làákàyè padà kó pin làákàyè padà wálé. ẹ àpàjẹ mọ́sẹ̀ là wa o kò ní dáwà fẹ́ lè sọ ńkọ́ dáà ní sọ gbangba o níta bá sọ lẹ́yìn àwa máa sọ lójú ẹ̀ èyí kankan máa ṣẹlẹ̀ ayé pẹ̀tẹ́lẹ̀ torí ẹ̀ la fi wá dọ́ta ẹ̀ fáìn it's okay ọbẹ̀ takajọ́ ta ẹ̀ jọ ká wá jọ rẹ̀ lọ ọbẹ̀ takajọ́ ta ẹ̀ ká fi pè ẹ́ padà jù pé ká wá jọ rẹ̀ kó lọ parun lọ. so ọ̀rọ̀ díẹ̀ tó fún ọmọlúàbí tó bá dènà ń tàn á dídí so yẹ gbọ́ mọ̀ gbọ́ nígbà mìíràn ọ̀tá a máa fi ojú jọ ọ̀rẹ́ nígbà mìíràn ọ̀rẹ́ a máa fi ojú jọ ọ̀tá Think deep down your mind. Think deep down your mind. <laughs> Subhanallah.